إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة النبي والعمل بهما ظاهرا وباطنا بسر ذاتك المقدس لهما آمين ويا قوم ما ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ولا أقول لكم إني خزائن الله ولا أعلم الغيب ولا أقول ولا أقول إني ملك ولا أقول للذي تزدري أعينكم لن يجزيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني بل من الظالمين أعوذ بالله من الشيطان الرجيم ويا قوم من يغفرني من الله ọlọ́run fi wọ́n máa máa ṣe àmì lórí ilẹ̀ fún wa ó dẹ̀ ṣe wọ́n lápèjúwe tó ga fanabiwa Muhammad ìyẹn ni gbé bàbá àwọn ànábì ọlọ́run kan tó ṣáájú ànábìwa Muhammad àpèjúwe tó dáa ni wọ́n àpèjúwe tó dáa ni wọ́n àwọn sì ni wọ́n dáa wọn ló ka àwọn sàábé wọn lẹ́yìn wọn ló àwọn tó kù ìyẹn ni pé ó fẹ́ ẹ̀ inú ẹ̀dá kan tó lè fojú kóoru rẹ̀ àfọwájà níbi ọlọ́run bí nta bá ń bọ̀ ní sọ́tò hood ọgbọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀kànlá tá a dé àyà ọ̀nà lánàá ìyẹn ni pé kọjá wípé irú ọlọ́run bá wà níbi ọmọ àwọn fún wa kí ni ti ń bẹ láàrin yorùbá ò ní nǹkan míì tí wọ́n lè fi túmọ̀ ànábì ànábì náà ni wọ́n ṣe kí ni ni wọ́n máa ń pè é bó tẹ̀ jẹ́ pé kẹ́límà yẹn kì í ṣe èdè la kì í ṣe èdè yorùbá èdè lágbáwá ni ànábì nàbí yù tí wọ́n ní nǹkan míì tá lè fi tú àmọ́ túmọ̀ rẹ yorùbá ó lẹ́ni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tí wọ́n fún nírò kẹ́lẹ́kẹ́lẹ́ àbí tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀pọ̀ òun wọ́n pè náà kàrìsàrísìs ta lè rí pé ìròyìn àwọn ànábì ọlọ́run tó fi yàtọ̀ sáwọn ẹ̀dá tó kù àkọ́kọ́ rẹ̀ ni wípé lóòótọ́ ló sọ pé ànábì ọlọ́run yìí tá a nígbà pọ̀ pẹ̀lú wọn lórí ẹ̀ ànáwó àdùnmí ìbàdàlá ẹrú ni wọn náà ń ṣe bí kí ni o nínú àwọn ẹrú ṣe ọlọ́run ìyẹn ni pé wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe màláíkà tàbá ìyẹn ni pé sábàǹtì ni wọn kì í sọ ọlọ́run wọ́n ń àánú ń tẹ́ kọkọ fásitẹ̀ ọba adẹ́dà olùjọ́sìn làwọn náà ń ṣe fún ìtumọ̀ kí o agudu yẹn tá a fún wa òun náà ní wípé àbínú rẹ̀ tá fún wa òun ní wípé wọn abala ni wọn bí ó máa ń náà ebi máa ń pa wá pa wá ni ṣe máa ń pa náà àwọn náà máa ń eléyìí láti mọ̀ ìgbówó yàtọ̀ sọ́lọ̀ ọba dídá ẹni tá a ń sẹ́ni wọn abala ní tiwọn ni wọn. ẹlẹ́kẹta lórí ẹ̀ alìpẹ̀láàgì àwọn tẹ̀lifíṣàn rìsálà ìmúsẹ́ ọlọ́gbọ̀gbọ̀gbọ̀ dandan gbàmí fún wa kí wọ́n jáde tí ó ṣe kí ni tí ó lè músẹ́ ọlọ́gbọ̀gbọ̀gbọ̀ ìyẹn ni pé kò sí tó lè kojú wọn tí wọn lè ṣiṣẹ́ yẹn ẹlẹ́ka nù ẹ̀ òun ni wípé alàmẹ́rẹ̀ kíláàpé alàmẹ́rẹ̀ wọ́n lánàá náà kọjá ẹgbẹ́ wọn kò sẹ́ni tẹ́lẹ̀ fi wá àmọ́ náà ti ń bẹ lọ́wọ́ wọn láti sábà fún wọn òun lè dínkù bẹ́ẹ̀ ó sì rí wọn ò lè dínkù bọ́lá wọn bá wọn ṣe sọ fún wọn gẹ́lẹ́ náà ni wọ́n ṣe jíṣẹ́ kò sínú tó lè kó wọn. nínú táfi wá yàtọ̀ sáwọ̀ ẹ̀dá tó kù òun náà ni alikamel alaakiri làákàyè wọn máa ń ṣe kí ni ó máa ń pé ju àwọn ẹ̀dá tó kù lọ ẹ̀ẹ́dẹ́rì ọ̀ǹdẹ̀ nú àwọn àdábì ọlọ́run ìkí àtọ̀lọ́lọ́kùn wa bá wa kàmáàlì làákìlì wà kàmáàlì lè sàníyà ìjọba nìyẹn wọn máa ń pé káwọn alánàbì kan òkú mọ́ ní kò sí ọlọ́run dá tí ó pé ní tara bẹ́ẹ̀ ní dada kí ni o tọpọlọ nínú ẹ̀ náà ni alifakọ́nà kéèyàn ṣe kí ni kó mú bérebére wọ́n máa mọ̀rọ̀ sọ. So torí pẹ́ni tí ó jẹ́ sí ọlọ́run bá dẹ́ta ó bọ̀rọ̀ sí kíni ó bọ̀rọ̀ sí ẹni tọ́rọ̀ rẹ̀ dára ń àwùjáde táwọn yẹn máa mú wá pẹ̀lú ọ̀rọ̀ Ànábì Mùsá alayhi salam tó fi béèrè pé Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu wọ́n ní kókó tó wà lórí ara rẹ̀ ó dé wá bá ní kókó yìí sẹ́ni wá bá nígbà tó ti kiri o nígbà tó ju ògùn mẹ́sẹ́nu àwọn apákan náà bá sọ pé no ohun tó fà ní wípé múdàtì gíyàbìhì alùmísọ̀rọ̀ ìlà ẹ ìlà ardu mẹdìyàna àsìkò tó fi kó mẹ́sà tó fi lọ sí kí ni o mẹdìyàna èdè mẹdìyàna ti kí ni ó ti wọ èdè rẹ ọ̀la báàbò lùlànà apákan náà bá sọ wàláàkì máa dà ní gbogbo bó ṣe wọlé jẹ ó sì tẹ̀lé rẹ̀ sálà ẹ̀ wọ́n sì ń tọ́ yìí tó ara èyí tí wọ́n tún fi yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dá ọba nílà nígbà wípé jẹ́ ni tí máa látẹ̀mára jùlọ lórí kíni o lórí gbogbo tó bá kàn nínú rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó ka lẹ́nu ló ẹ̀yìn tọ́lọ̀ mú ọ̀rọ̀ rẹ̀ wá bá wa látòrí ara àdàbọ̀ nínú aráàlú ló wù sáwọn ọjọ́ rẹ̀ tó lè sọ fún ẹ pé ìní ìlà fún nàbí ó fi wá bá débi wípé àwọn tó ń gbàgbà fún àwọn tí wọn ò gbà ò gbà àwọn tí wọn ò wá gbà gbogbo ìṣẹ̀rà ìyẹn suggestion tí wọ́n fún gbogbo ẹ̀ ló sọ pé kò ṣeé ṣe alákọ̀ọ́kọ́ rẹ̀ ni pé kó lé àwọn aláìní kó ní kíni ó lé wọn kó lóko rẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni wípé ìbátan kó má dóhùn ó yẹ kó jábà láyéka ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta tó tún fi lọ ní wípé ìbádá kómìnà kọ̀kọ̀ eléyìí láàyè wípé nínú àwọn sífà àwọn attributes tá a gbọdọ̀ rí lára kí ni olùgbègbè sójú ọ̀nà tọ́lọ́ èyí tó wá ga ìta fi dúró lórí ẹ̀dá nì ní wípé làbúdà ayẹ̀kú nà dáwà tó ilẹ̀ ọ̀la xaali sọ̀tàn lè wá ṣe kìlá gbogbo pèpè téyìn ó bá pè sọ́dọ̀ ọlọ́run tá fẹ́ pèpè kó jẹ́ pèpè tá a ṣe kiri tá a ṣe ìtọ́lítọ́lọ́run lójú sọ fún àgbẹ̀ pé kó ńlá àlòkùn. kó ńlá àlòkùn ayé kó ńlá àlòkùn ayé. wàyà tó mi lá àlòkùn. ayé ìyàtọ̀ ńlá àlòkùn ọ̀rọ̀ màmá àlòkùn ọ̀rọ̀. wa wípé àwọn ànábì ọlọ́mọ ń jẹ́ṣẹ́ wọn tí kì í ṣe wípé wọ́n ń béèrè owó àbówọ́ yà lọ́dọ̀ ta lọ́dọ̀ yìí kan bí ó jẹ́ kó ń ṣe ní torí tọ́lọ́run pẹ̀lú gbogbo àwọn àwíjàre yìí nígbẹ̀yìn gbẹ̀yìn ó tún sọ fún wa pé wàhálà àkú lòlẹ́lẹ́bí tẹ́gbẹ̀rí àyùnùkùn lẹ́yìn tí àwọn ọmọ ọ̀kẹ́rẹ́ àwọn tẹ́ ẹ fojú kéré wọn tẹ́ kí ilé wọn kó lọ́dọ̀ mi yẹn tó ti yé èyí ò ní kápá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ò lè sọ pọ́lọ́ òun ṣe kí ni kò ní sẹ̀dára fún wa Allahu alam bima fi anfusihim torọ́ lọ́n ló máa ti gbẹ́nu kọ̀ọ̀kọ̀ ẹ̀mí wọn ìní ìlànà bọ̀ọ̀lì tí bá lọ ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé tí mo lé wọn ajẹ́pọ̀ òǹjọ́ kanú kí ni alábòsí náà. قالوا يا نوح قد جادلتنا قد جادلتنا فأستأذنت لنا فأتنا tí wọ́n sọ̀rọ̀ yà ti nà wọ́n kọ́ọ̀lá ìmẹ́láwò rèé nínú ẹ̀lẹ́dí ní ẹ̀ka tàwọn. ìyẹn làwọn tó ti kéde. ẹ bá nípa fáànù tọ̀hún láyé jẹ́ ẹ̀ka lọ́wọ́ afárúgbà bí i àyà náà tí wọ́n wà ní rẹ̀ tí wọ́n jẹ́nu àwọn àjọ rẹ̀ àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn tábàdé pọ́ọ̀lù kì í gbogbo dọ̀ ẹ̀ alẹ́ rí ni káfa rúbi kọ́ wí mọ́láwò tí wọ́n gbà fún ọ̀rọ̀ rẹ̀ kí ni wọ́n sọ ni pé wọ́n rí àwọn tó mú wa kí ni wọ́n sọ kọ́tìjà dantana fa lánàá wàhálà rẹ̀ ti pọ̀ jù ìsekiri ìfọ̀rọ̀wérọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú evidence làkúwádìí mọ́ sọ́fà pé wà látòjá dé ìlà abẹ́lẹ́tì ìyá àṣà ẹ má bá yàn ṣe fàǹfà lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àfi tó bá dà wọn náà máa ń pè ní dialogue religion dialogue á rí i pé kò sí ìgbàláyè wà fún wọn ṣe ìyẹn pé tí mo sọ fún yín àwíjàre mi nìyí tí mo fẹ́ sọ àmọ́ tí wọ́n sọ ni pé fa sábìtà jìnnà فأتنا فأتنا فأتنا بما تعدنا فأتنا بما تعدنا afẹ́kọ̀ọ́ òun wá fún wa pẹ̀lú tó ń lórí ẹ̀ fún wa tó ń lérí rẹ̀ fún wa tọ́lọ́wọ́ ṣe sẹ́mu pé lè rí rẹ̀ lójú bẹ̀rẹ̀ lóòótọ́ ó ní kí ni Eh? Allah ta'budu illallah wa inni lakum nadhirun mubin. ìyẹn ni pé mò ń pè ní kẹ́mẹ́sì kan ní nítorí àṣàṣọ́ lọ́run torí pé mo jẹ́ olùkìlọ̀ tó ṣe kí ni tó tóbi fún yín. ó sì láyò ní ìní àkàfù alaykum adhaba yawmin alim. torí mo páyà ìyà ìjọ kan tó jẹ́ ìyà ẹlẹ́sẹ̀ ìlérò. ìyà ẹni wọ́n wá padà sí. káàtì ẹ̀ wá bẹ ọ̀rọ̀ rẹ̀ wò láti ibi tí ànábì ọlọ́run wà lè sọ̀rọ̀ ẹ̀ n'ime ti bẹ̀rẹ̀ wọn ò ṣe kí ni wọn ò wúyẹ̀ wò kí ni sọ ní pé fatina bí máa ta ìlú náà mú a rí pé yẹn n tí rò ní gbogbo àṣẹ àbí ìyà mú wá fún wa kó tó ń lérí rẹ̀ nkúntà nínú sọ̀rọ̀ lẹ́kẹ́ tó bá jẹ́ kó wọn náà wà ní olódodo ẹ̀sìn ìjáàrò làbá ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ kéèyàn máa kájú ìyá lẹ́yìn òfin bọ́ọ̀lù náà wò bá a bá bá sọ̀rọ̀ ká fún yẹn pé àwọn ọmọ yẹn ọjọ́ lọ́wọ́ mú un àyẹ̀wò lọ sọ ó burú jáì gan kéèyàn burú ẹrú bẹ́ẹ̀ sọ pé òun gbà ó sàn ju sọ pé jọ́lọ́wọ́ ó ṣe ní tí ó bá ṣe fún mi tí ó ṣe fún mi ṣe àmà pé gbàtẹ́ yìí mọ ọba dáadáa ni ó dẹ̀ lágbára púpọ̀ torí tọ́lọ̀ ń bá lòun dé ẹni tí ń sọ fún yẹn ló bá káànú ẹni tí ó mọ̀ yóò bá káànú ìyẹn ni pé kéèyàn máa kánjú ìyá wípé kó mú wá kì í ṣe tó dáa èèyàn gbọ́dọ̀ páyà téèyàn máa ń sọ pé ọ̀rọ̀ ọlọ́run kéèyàn má jà níyàn kó wá kẹwà jà níyàn kó mọ̀ wà pọ̀ ọlọ́run nírọ́ kó sọ pé ọlọ́run lè mú yàn ẹ̀sìn mẹ́ta ọlọ́run mu wa láti jọ yìí à ń kọ́lé ara lẹ̀ kí ara lẹ̀ sọ pé kí ni wà á rè so ń kọ́lé ara lẹ̀ yẹn kò gbọ́dọ̀ tẹ̀yàn lójú gbogbo tó wọlé máa ṣe torí pé títí ìyá ọlọ́run bá dé ìnàlá làyúmìlì lẹ́gbọ́ọ̀lì ọlọ́run mò ń máa lọ́ lára alábòsí àtà ìdá àkàrà òru débi tó lọ́run bá gbá mú kò ní bọ́ ó máa ń tẹ̀yàn á máa fi oore ayé sẹ̀kẹ́ ẹ̀dẹ̀ fún yàn wọ́n máa ń pè ní ìsìnraj oníkàmọ̀ bẹ̀rẹ̀ wọ́n àwọn fún báyìí. yóò wá rò pé wọ́n ń ṣe ń lóore ni yóò máa ń pè á láti dọ́ iná at gbogbo ẹ̀ náà ń ṣe yọ̀tọ̀yọ̀tọ̀ lọ́pọ̀ ọdún kò sí tí òde máa ṣe lórí ẹ̀ àwọn máa kájú pé ẹ̀kọ́ ti mú lágbájá yìí ó ní hikima lórí ẹ̀ táwọn máa fàtínà bí máa ta sọ̀rọ̀ mú wá fún wa ìyàtọ̀ ń إلا من شاء ولا ينفعكم مسلمين أردت أن أنصح لكم إن أنا الله أريد أن يغويكم هو قال ìnáma ya tí kùn bí ìlọ wọ́n tẹ̀ ń béèrè yẹn àwọn ànábì ọlọ́mọbọ́lọ́ ń ṣe máa ń dá wọn nìyẹn tó ti bí ọlọ́run ṣe ń dá wọn ó sì máa ń ṣe wọn lálàánú because ọba yẹn kó sọ ni yóò ní ọlọ́run mú yà yẹn wá bá wa mọ́tò sọ bẹ́ẹ̀ fún wa ó ní kọ́ọ̀lá ìnáma ya tí kùn bí ìlọ wọ́n tẹ̀ fún ara yín ọlọ́run ṣe kí ni yóò mú wa èmi ò béèrè yà fún yín ẹni tó sì mú wa Allah ni ibẹ̀ láti rí pé ìjìyà ọmọ ènìyàn ìkẹ́ rẹ̀ ò sí lọ́wọ́ ta ni ọ̀kan nú ẹ̀dá gbèlè báwọn sọ pé ọlọ́run fi ọbọ náà ọlọ́run fi ẹrú tí máa ń rú wà yìí yóò ṣe kí ni yóò fi wọ̀ sínú náà torí pé kò sí tọ́lọ̀ ọba dẹ́dà lè ṣe wàláìkì máa bá a gbọ́dọ̀ gbà kan jẹ́ lórí ẹ̀ náà pèsè bọ́lọ́run mi ó tún wá fi ń ṣáà. ń ṣáà. àsìkò tó bá wù ìyẹn tó bá wù ó lè fìyà jẹ yín tó bá wù ó lè forí jì yín àmọ́ o ẹ lọ mọ̀ dáadáa o ẹ má rò pé tí àyè ò bá tì í dé àbí tí ò fi jẹ yín wà má á ń tún bèrò òjì sí ẹ sínú ẹni tí ń kálọ̀ lágara kì í ṣe pé lágbára àti sámọ lọ́wọ́ àbẹ ní nkankan tẹ́ ẹ fi ń dí ìyá yẹn ọlọ́run mọ́ṣáláwá lọ́wọ́ àwọn olùtẹ́nijẹ́ àwọn tí wọn ò sòótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn àwọn adẹ́káwọn èèyàn múra sínú kíni o sínú bàjẹ́ òun ni kéèyàn sọ pé lágbájá ẹlẹ́sẹ̀ ni kẹ́ sọ pé kó máa wù lọ àwọn òwò gbé àwọn gbé níwájú ọlọ́run sáwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni which is aluguru ìtànjẹ́ ni wọlùgùrù àti kéèyàn kọjá àlà lórí ọlọ́run torí pé kò séèyàn kan tó lè sọ pé òun lè ká ọlọ́run lágara yóò sá ni àbí yóò lágbára àti dí àyẹ̀ lọ́wọ́ wàmẹ́ àtún bẹ̀rù àti sí ẹ tó ẹni tó lè dá ìyọ̀ ọlọ́run dúró tàbí kẹ́rù pẹ̀lú sámọ́ ọlọ́run lọ́wọ́ tó bá sí àti sí àrẹ jẹ́. wàlá yẹn fọ́kùn lọ sí in out one and zahdahu قال الله يريد أن يبليهم وربكم وإليه ترجعون ولا ينفعكم نصحي àmọ́ ẹ lọ́ọ́ mọ o èmi mà dájú ànábì tó wọlé sọ̀rọ̀ yìí ànábì tó wàlé sàlám wàlá yanfa'ukum nusihi àsọ̀ọ́lẹ̀ ìkìlọ̀ tí mò ń ṣe fún yìí mo mọ̀ pé kò lè ṣe ń láǹfààní kí ló lọ́dọ̀ tí ò lè ṣe ń láǹfààní ìyẹn ni pé ó fi àlè ìdáyà sọ́wọ́ tani sọ́wọ́ ọlọ́run ó fi àlẹ́ ẹ̀kọ́ ìyá ó fi sọ́wọ́ tani sọ́wọ́ Allah ìyẹn ni pé ẹni tọ́lọ̀ ń bá fẹ́ fi mọ̀nà ní máa fi mọ̀nà irú ẹni bẹ́ẹ̀ ni ó jẹ́ wá àti ó sì kí ni o kò sí láǹfààní lójú sọ pé bẹ́ẹ̀ ń béèrè o tọ́ bóyá tí mo wí tọ́lọ̀ ò bá ní fi àjẹ yín yóò jọ sí kí ni yóò jọ sí àmọ́ tó bá gbèrò àti fìyà jẹ yín láyé àǹfà òkun ló sẹ́yìn ìkìlọ̀ mi yín ò lè ṣe kí ni kò lè ṣe yín láǹfààní. tó bá jẹ́ pé àrọ́tù án àrùsọ àlẹ́kùn kódà tí ń bá gbèrò láti pé kí n kì í nílọ. tó tiẹ́ tí ń bá gbèrò láti kí ni o láti fi mọ̀nà nkánà nílùú ayọ̀kùnrin àkùn ìyẹn ni pé kẹ́mi ò gbèrò láti kì í nílọ tó ń pé ànàṣíhà kásà sọ́ọ̀lẹ̀ fún ni àsọ́ọ̀lẹ̀ dáadáa náà mọ̀ pé kí ni nàṣíhà kásà sí ti fún ni tó tiẹ́. ànàsíhàtì ni nínú ojúlówó tẹ̀sìn wá ṣe ni ní àdínù ẹ̀sìn wá kì wá lọ ni ẹ̀sìn ìkìlọ̀ ló jẹ́ àwọn sàbẹ̀ ní kúlì mẹ́lì ya Rasulullah fún ta ìrìnsì ọlọ́ olówó lọ lẹ́la fún kí ni ó lọ ń pọ̀ ọlọ́run wàlúrúsùlì ì àwọn kí ni ì àtàwọn òjíṣẹ́ wàlà àyímọ̀tì mùsùlùmí àtàwọn aláṣẹ aṣáájú mùsùlùmí wàá mẹ́tì àtọ̀gbọ̀rọ̀ àwọn èèyàn ìyẹn ni pé ẹ̀sìn tó wá kì wọ́n lọ a jẹ́ pé nínú duty and responsibility àwọn ànábì ọlọ́run kí wọ́n ṣe kí ni o kí wọ́n wá kí ara ayé nílọ ó wá ń sọ fún wọn pé in aradtu an ansaha lakum ká tiẹ̀ sọ pé kò lè ṣe ilé àmàlùfẹ́ àti ṣe kí ni o. in kana Allahu yuridu an yulwiyakum ìyẹn ni pé ìgbà káàdà kọ̀dí sábà kọfí ilmillah tó bá ti gbà wájú nù mọ́ ọlọ́run pẹ́ẹ́lí mọ́nà pé ó fẹ́ kí àná ó jẹ́ tìjọ rẹ̀ ó fẹ́ nù wọn kódà tí ò bá nínú wọn bóyá ẹni tí bá wọn sọ̀rọ̀ gẹ́lẹ́ mẹ́jọ tí gbogbo wọn rẹ̀ ṣe kí ni bá wà máa ráwọn èèyàn àwọn èèyàn máa kì í nílọ ẹ bá àpá ṣe ń ṣe wá àsìkò nù rọmọdọ́nù kò yẹ lẹ́yìn rọmọdọ́nù kò yẹ kí gbogbo wọn má dà ó yẹ kí gbogbo wọn fẹ́ dàbí màláìka torí ní ìsìn lọ́la sí rédíò ní ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì kí lè máa gbọ́ wá sí i máa bá lè kò yẹ kí bàjẹ́ kan ó tún ṣẹlẹ̀ nínú rọmọdọ́nù dọ́kítẹ́sì ọ̀fìn lẹ́yìn rẹ̀ àtàwọn tí ó sọnù ẹ wà lóko ah, ṣé ìsàn àtàkùn òǹdí wá sí náà ń sí ni. ìdáyà tó ń nígbà tó lọ́wọ́ bá ti gbèrò adékiri o àti fi wọ́n mọ̀nà lórí o sọ pé ń ká ìlọ lọ ìwídùú ayé òwúrí àkùn tọ́lọ̀ ń bá gbèrò láti sọ pé ó fẹ́ sọ inú ọlọ́pàá sọ ó wà rọ́pò kan àárín àtàlátù àdúgbò fìlkàlà a rí wípé máa wípé wọ́n jẹ́ olùkọ́tọ̀ ọlọ́run àtẹ́bíwá ló wà lè sàlám ó sì fi ń rinlẹ̀ pé ọlọ́run ọlọ́run wọn ni tó ti kí mo ké ọlọ́run ọlọ́run dání ọlọ́run wọn ni tẹ́ bá lọ wọ́ọ̀sì rẹ̀ ó ṣe déédéé ọ̀rọ̀ ànábìwá Isa alayhi salam ní suratul Maida nígbà tó fẹ́ wá wíjà rẹ̀. wípé wàá lọ́wù yà àìsà bùnú à ń ní wa omi àyìnlá àyìnlá ìdú nìlá ìrẹ́ àìsà ọmọ mẹ́ríàmà ṣéwọ ìkẹ́sọ̀rọ̀ ọlọ́kùn bàbá ṣéwọ lọ ní káwọn ìlú wà tìyá rẹ lọ́nà méjì kílówí onímọ̀ kóńtù ìdààmú mi ò sékìní mi ò sọ bẹ́ẹ̀ fún wa ilá má máa kú tù láwọn. ìwọ ni kúlù tù hù. ìwọ ni alimu tà hù. bàbá ni alimu tà. ń kú tù kúlù tù jumla tó lè fọ̀rọ̀ díyà ká sọ pé mo tiẹ̀ wá sọ fàkọ́dé alimu tà ó mọ̀. káyọ̀ máa fi iná sí ìwádà. ó sọ pé òun sọ bẹ́ẹ̀ fún àbí ká sọ pé wọ́n wá sùpà ìyẹn ni pé ìfìrọ́ọ̀dù ká wá parọ́ yẹn mẹ́ni tààlà mọ̀ fi iná sí ọmọ tí ń bẹ wàlà àìlàmù máa fi iná sí èmi ò mọ tí ń bẹ lẹ́mìí rẹ̀. orí rẹ̀ lọ́ba tó ń nímọ̀ àkọ́kọ́ jù. máa kún tún láwùn ilé àwọn ọ̀gá yìí ní alẹ́ àkókò wọn àwọn fi ọ̀rọ̀ ẹ̀kún. وكنت عليهم شهيدا ما كنت فيهم فلما توفيتني فلما توفيتني كنت كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك إن تعذبهم فإنهم عبادك sotie tó o bá fìyà jẹ wọn ẹrú rẹ ni wọn ṣe. wàyí tẹsílámù fàyín nàrà ńlá àdìsọ ní. àárín mùsùlùmù tá a wá ṣe àmì yá eléyìí ti báwọn ànábì ọlọ́run ṣe máa ń gbà wọ́n tó ti ó wá ní wà ẹ́ tẹ̀sí làwọn só yẹ kó tún máa sọ yẹn fún wọn só yẹ kó tún máa sọ pé àwọn tó pé tí wọ́n ṣe tó wọ́n ti lẹ́tọ̀ọ́ sí yàrá àmọ́ àwọn anábì ọlọ́run máa mọ̀ pé kò sí tọ́lọ́run ò lè ṣe yẹ́fà ìrìnà ẹ̀ṣà wọn yìí sí lè kẹ ọlọ́run pa lópin ìgbà tẹ́rù ò bá dé kíni tí ò tí ì kú lójú ó sọ wípé wúwà rọ̀ bùkún wúwà rọ̀ bùkún òun lọ́lọ́run yìí o òun ló dá yín ó sì mọ̀ yín ń tó wù ló lè ṣe pín wá ilẹ̀ ìtòjà rò amẹ́lọ́mọ dáadáa ọ̀dọ́ rẹ̀ lẹ́ ń padà sí. أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون أم يقولون افتراه هذه جملة اعتراضية gbólóhùn kan tó ṣe kí ni ó sẹ́rí ni wọnú ọrọ yẹn ó sì ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tí ń bá lọ yẹn kí ni sọ̀rọ̀ tẹ̀rọ̀ ni wípé ká máa bọ̀rọ̀ lọ kákẹ̀sẹ̀ rí báyìí pé jẹ́ àfi tó jọ ọ́ hàn yẹn àmì ẹ̀kú ìlú ọrụ ọ̀rọ̀ tá a sọ fún ẹ pé wọ́n sọ pé wọ́n lò wọ́n sọ bẹ́ẹ̀ náà o fún ọ̀nà lò ẹ̀yẹn ni pé lọ́rọ̀ ọ̀rọ̀ tó ń sọ fún ẹ ìwọ ló mú sọ fún wọn pé. èmi ni sàájú ìgbà àlàyé ìdìrọ̀ mi. ká sọ pé ọ̀rọ̀ yìí èmi mò bá òun fúnra òun bálùbá ní ṣe sọ nípa nípa Muhammad fa àlàyé ìdìrọ̀ mi ẹsẹ̀ rẹ̀ èwo ló ní. wàhálà bàrí omi máa tó lè wú. àmọ́ o tẹ́ ẹ̀ bá gbà ẹ̀sẹ̀ tẹ́ bá ní bẹ̀ èyí lẹ́sẹ̀ kí ni o èyí lẹ́ni torí pé mi ti sọ tèmi ṣe òkè báwa anábì ọlọ́run ti rí kíni bí wọ́n ṣe rí nìyẹn. ọlọ́run kàn mú wá pé anábì Nuhu alayhi salam gbogbo tó sọ fún wọn ti wọn ò gbà ohun tí wọ́n sọ fún náà nìyẹn pé rárá fa sábà jìdálà náà fa àti náà bèbè àtàyè nìyẹn torí pé wọn lòun fún rẹ mú tọ́lọ́run tọ́lọ́run mú wá tọ́lọ́run wá mú wájú síkárì ẹ̀kún tàbí náà tó bá tọ́nà àwọn olódodo ló bá wà. Wàhùn ìyá ìyá lóhùn ìyá ìyá òun náà. يؤمن من قومك من قد آمن nígbà tọrọ tó gbogbo wa sẹ́mi pé ọ̀rọ̀ ṣe kí ni ọ̀rọ̀ ti pakasọ ọ̀rọ̀ ti tán àwọn ànábì ọlọ́run làbúdà láhùn ilẹ̀ ìbàdàn wà máa àlàrọ̀sù ilẹ̀ ìbàdàn ẹ̀ mùbíìn kí náà máa fi ti mùbíìn tẹ̀lé ìyẹn ni pé wọ́n sọ tí ó yẹ tí ò ní sáwùjáre fẹ́ni tó bá gbọ́ bẹ́ẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùpèpè ipò àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn Islam òdodo sótíé wọ́n yìí sàsọyé fáwọn èèyàn kí wọ́n tó máa dájọ́ lé ọ lórí pé lágbájá ọmọ náà ni lágbájá o káfíìn ni lágbájá o mùtẹ́lẹ̀ ni aládàdálẹ̀ gbogbo wa lásìmọ̀ ń dájọ́ yẹn ẹni tẹ́ ń kàfàrà rẹ̀ ẹni tẹ́ ń fa sákọ̀ rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ fún bóyá kò yé ẹtìgẹ́tẹ̀ ẹ gbọ́dọ̀ jó yé wà má ala rasul illa al ní pé ń tẹ̀yìn mọ̀ yẹn sẹ́ ẹ ti lọ bá ẹ ẹ̀sẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ náà sọ ọ̀rọ̀ kúfùrù ni ẹ lọ bá náà ẹ wà á no ẹ lè bá wọlé ìlọ́mọ pé mú o bí tẹ̀yìn mọ̀ àgbọ̀ wàhálà rẹ láti ní inú tí wọ́n tún sọ ní tábì àkúlù nà sàrà olórun fún rẹ̀ ìyẹn ni pé ẹ fún ìlẹ̀ evidence kódà àwọn tẹ́ ẹ rò pé àǹfààní wọn ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sí pé àǹfààní wọn tọ́rọ̀ lẹ́yìn wọn. làbúdà minal balad àlùbí àmúdògbòǹgbò tó dẹ̀ gbọdọ̀ clear táwọn òfin pé kíní yóò dáa because ọ̀pọ̀lọpọ̀ ṣé kíní mọ̀ ọ́ àwọn ẹ̀ máa ń ṣọ̀pọ̀lọpọ̀ àfààní kan àwọn ìṣesí káyọ̀dà nínú Ìbàdàn ni tí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ tẹ bá sọ fáwọn èèyàn pé tá a bá lọ bẹ òkú wò ní tẹ kí làná sọ ṣàwọn káwọn èèyàn ṣe kí ni wọn ò mọ bẹtà wà dẹrù fáwọn èèyàn mọ ẹni tó bá dàbí rọ ẹyẹ tẹlé wọn lọ tẹjọ kan ẹlẹfẹ kírun ẹẹrí inú ọfẹ ìdíjọ máa ń kírun ní mọ́ṣáláṣí tí wọn ò ní báyìí kírun tọ́ba tó wá báyìí kírun ẹni tọ̀ tá a bá lọ tẹ́ o kí láti ẹ̀ sọ tá a bá dé bẹ́ẹ̀ wọ́n máa wò yín ni àwọn èèyàn máa wọ̀ wọnú tẹ́ lọ báyìí bíbà tí èèyàn wọ agbolé àwọn èèyàn máa tẹ sàárẹ̀ mọ́lẹ̀ yẹn ò sóko dẹ mọ ní ẹ má tì fún nídàájọ́ èyí tó wá burú jù ni pé àdúrà níbi ìsàárè kó fún alẹ́ àpèjú ilé o àdúrà nínú níbi ìsàárè àwọn ẹlẹ́sọ pé ah ọlọ́mọsá wọlé àti bẹ̀ láàyè ah, ah tó bá wú yẹn méjì ó jẹ́ tuntun sí i tó bẹ́ẹ̀ ni ẹ má tì mú lórí ẹ̀ ẹ pè é lọ bá lé ẹ wá sàlàyé fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ló bá tó dẹ́ pé kíyàwó tó dé fún ìjọ kan náà ju àwọn ànábì ọlọ́run wọ́n rí i pé ìyá ọ̀rọ̀ yẹn kí ni ó clear sí wọn nígbà clear. alẹ́ta wọ́n bá yàn wí wọ́n sì nílò kí yàwó tó dé wà máa kó nínú mu azèmí hàtà àṣàròṣù àní jẹni tí ó jẹ ìran ìjọ kan níyà ló ti sẹ́dìdì sí wọn ẹ̀rí àwọn afáàní yẹn so abùkátà káwọn afọ́ kí wọ́n yànnà ìdájọ́ ẹ̀sìn kó dé di sí ọtí mímu àwọn èèyàn mọ̀dájọ́ ẹ̀ gbèsè rí o ọtí kí mo pè mímu àwọn èèyàn mọ̀dájọ́ ẹ̀ so wọ́n dẹ̀ rírì pé kàn rí sí alhamuru minal kabair kádàmú tí inú ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ni ó mú la àbáyé ìsànábì pé ó lóun gan nìyá gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀dẹ̀ ń ṣe fọwọ́ ẹtí gẹ̀gẹ̀ so àwọn èèyàn ká so akọ́lù sànú wa. wà á wò ní àyínà àwọn ènìyàn anáwó náà yóò fi náà kọ́ omi kàdúrà àwọn nǹkan rẹ̀ àmà. ìyẹn ni pé nígbà tá nẹ́bí inú wa lè sọ́lá tó mú sẹ́yìn lóògùnkó lọ́lọ́run wa sọ fún pé yes wà á wò ìyá ìlànà hìn a ṣẹ̀ṣẹ̀ wà á ránṣẹ́ sí ànábì inú wa lè sọ́lá kí la wá sọ fún. anáwó náà yóò fi náà kọ́ omi. ẹ jáde dáadáa o anna arfun min orúfù tawkid dájúdájú wọ́n ṣe kíni ọ̀kanu fi láǹtẹ̀lé láǹkíni láǹtà àbíyìí ìyẹn ni pé tọ́ ọ bá lò kọjá ọdún lo náírà kìíní nine fifty lọ tó fi pè wọ́n ní o àmùdáwà rẹ̀ nu làwọn tó bá dojú àlè kìámà ìrètù tó bá dojú àlè kìámà wọ́n ti ń sẹ́ màláyé pé the most influential person in the world anabi làkọ́kọ́ sallallahu alaihi wasallam lẹ́yìn torí kíni àṣà bẹ́yìn náà thalatha wa ishirina sana fi dawati thalatha wa ishirina sana fi dawati twenty three years lásán lọ́lọ́ dáwà rẹ̀ sì ka gbogbo ayé àwọn kan wá ń lo kíni o náírà fifty ẹ̀gbọ́n tí àfa wa tarjuman al-Qur'an Ibn Abbas radiyallahu anhu ọlọ́mọ sábà yọ ní baba sí baba tọ́ wọn ẹ̀gbọ́ iye tó ní wọ́n gbà ìyẹn ni pé tó bá dojú àlèkìyàmọ̀ ọlọ́run bá àlèkìyàmọ̀ fi wá sínú ẹni tí ó là tó dùn pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run tí gbogbo ayé bá wà nù wàhálà àwọn yóò wà máa dààmú àti múmin àti káfíìn. yọ̀ọ́ والملائكة صفا لا يتكلمون ah, لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا nígbà yẹn táwọn mọ̀lẹ́kà bá tó báyìí wàhálà òde la yatakallamuna ahadan aw ahadun min ibadihi kò séèyàn kan tí ó lè sọ̀rọ̀ nínú ẹ̀dá bí bàbá wa sàṣàrò àṣàlẹ̀ ti congress pé kílẹ̀ rò kó lè dábàá yọ báyìí kọ́ngẹ́sì sọ pé ẹja lọ bá ẹni tọ́lọ̀ kọ́kọ́ dá tó fọwọ́ rẹ̀ la kárí o anabi adam aleyhi salam fúnra rẹ̀ sáà ló dá ó sì fẹ́ mi sí la ẹja lọ bá bóyá ó yẹ kó lè tíjú rẹ̀ máa la àádọ́dọ̀ anabi adam aleyhi salam kí ni ó sọ yóò ní nẹ́sì nẹ́sì kàmájà àfi máa nàlá hadith ẹ̀mí mi ẹ̀mí mi èmi gán láwọn ìbéèrè kan tí mò ń bẹ̀rù lónìí ọlọ́mọ lórí ẹ̀ nípa kí ni nípa ọ̀rọ̀ pé mo jèso kí ló mọ ọlọ́run tí ló ń forí jì o still àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò tún máa bẹ̀rù lórí ẹ̀mí wọn bí ó jó sọ gbólóhùn ìmáà fún àṣìṣọ nìyẹn sóye kí lẹ́rù pé àbẹ́bẹ́ adáwọ̀ sọ yóò wà ní ìbá dáa jùlọ ẹ lọ bá Nuhu alayhi salam tó bá ti lọ fẹ́ mi wà awùwàlù nàbí wà awùwàlù rusul ó là kọ́kọ́ ta ni òjíṣẹ́ ọlọ́run awọ́lù rusulu làkọ́kọ́ la ọlọ́run ẹ lọ bá torí tiẹ̀ ọlọ́run ṣe kí ni o payé rẹ ọlọ́run sì là pé ẹ̀sà ló jẹ́ nù àwọn anabi ọlọ́run ẹ lọ bá ànábì nù ó ní yóò máa bẹ nínú àwọn pé ń rí kọjá ní èèyàn mi èèyàn anabi mi èèyàn wọ́n lára bí musa sọ̀rọ̀ kan alẹ́ ìsàlámù àdìsọ́lá làáfíà ànábì musa ò ha ó mà ṣe o ọmọ tí wọ́n rán lẹ́yìn mi tànẹ́rì bá sí un ànẹ́bà mohammed ọmọ tí wọ́n rán lẹ́yìn mi káwá gbọ́ pé àlùmọ̀ rẹ̀ ó wọ àlìjẹ́nà dúkìní o ju àlùmọ̀ mi lọ wọ́n tún wá wọlé ṣáájú àlùmọ̀ yìí so tó lè wọlé yóò wọlé ṣáájú àlùmọ̀ nùhù alayhi salam kóró àtúgbà fún kéré tura alukurani authenticate ẹ̀ sí pé anahu láyò mìíràn. nínú ìjọ rẹ̀ àmì ò ní gbà ná yàtọ̀ sáà tó kékeré tó ti gbà ọlọ́run ti sí ilẹ̀ yẹn. Wọ́n ṣe sílẹ̀ fún jíṣẹ́ ọlọ́run kí àtọ̀ lọ́lọ́ kó bàbá. Bọ́ọ̀lù ṣe sílẹ̀ fún. Nígbà tá Nábì ń sojú kòkòrò kẹ́gbọ̀n bàbá rẹ̀ ṣe kiri kó gbà. Ó wà lọ́ pa lásìkò tí ń pọ̀ kàkà kú ní Àbútọ́lẹ̀ ó ní kó la ilaha illallah ya abata ahajju biha inda Allah aw kama qala kàwí la ilaha kí n kàfi sẹ̀rí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run náà ṣe kí ni ọlọ́run sílẹ̀ fún innaka la ta'di man hababta walakinna Allah yahdi man yasha ila siratin mustaqim ọ̀ lè fẹ́ ni tó bá wù ọ́ mọ́nà àwọ ọlọ́la máa fi hàn mọ́nà fílẹ̀ ẹ̀kọ́ ṣe kí ni ó sílẹ̀ ó bà nẹ́bì nínú jẹ́ tí ó bá bẹ́ẹ̀ ó bá toró dùn torá nàbí ma ìfẹ́ tirẹ̀ ó ma kí ni sọ̀pọ́ọ̀tì tó fóun nínú dáwà rẹ̀ débi pé báfi nínú àwọn àfáà kan tí wọ́n sọ wípé ànábì ó sì pé àbútọ́lì àbí àbútọ́lì ń padà ṣe Islam kọ́nà àwọn àlùtírà yìí sọ́pọ́ọ̀tì tàbásìrì ó mú orin tání ẹ̀kan kan kò sẹ́yìn lórí ẹ̀ torí pé orin yìí ò lè da ayé Al-Qur'an nù sí. torí pé nọ́ọ̀sù sọ wípé nígbà tánàbí ní la àbí ó ta ni ó wojú àbújá rẹ̀ kí àbújá rẹ̀ sọ àbújá rẹ̀ àtẹ̀rùgàbọ̀ àmì láti àbá ìjì sí ọ̀wà ọlọ́mọdé ààrẹ ni tí ó kò rí ibi tiẹ̀ máa kó sànù wa tó tò wá pẹ̀lú àwọn ẹni ọ̀pọ̀ lórí ojú ọ̀nà bàbá bàbá rẹ̀ chairman it kí ni eh, ó ní bal ala millati Abdul Muttalib akaba anabi dẹ̀ kí ni ó jáde kúrò lọ́dọ̀ rẹ̀ ó jáde ọmọ rẹ̀ Ali radiyallahu anhu ó dẹ̀ fẹ́ fún anabi ní ròyìn pé bàbá òun ṣe kí ni o kí ló sọ fún anabi àwọn yòókù kan ló sùn yẹn wàá sàrùn yẹn ó ní làkọ́dí máa ta àmúkà káfíọ̀rọ̀ ṣàkébà ànájẹ́ lánàá ó dùn anabi bó ṣe sọ fún pé ọ̀nkú rẹ̀ ti kú kéfèé ànábì ni o gbọ́dọ̀ sọ̀rọ̀ tó fi lọ gbé kó lọ kékeré kò sì lọ bù mẹ́lẹ̀ ó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ tó yìí lọ tó yìí ẹ anáwó láyìn òmìnà mi ń kọ òmìnka nínú ọjọ́ rẹ yàtọ̀ sáà tó ti gbà sáájú rẹ̀ yẹn ní wàlẹ ìsàlẹ̀. fàlà tẹ̀tẹ̀ ìs má dàrẹ̀ láàmú má banú jẹ́ bima kanu yaf'alu pẹ̀lú gbogbo táwọn olè máa ṣe mọ́tàkì ni o ìjìbẹ̀ rí pé ajẹ́pẹ́kọ̀ tòmátà ni ànábì Nuwa torí kí wọ́n sì ilẹ̀ láyùn mìíràn lámọ́ bí sọ́kọ́ àti gbóná nǹkan tó ṣe yọ fóònù alùpàdé òsì kìíní kò sí láyùn ẹ̀ gbọ́dọ̀ fi láàsì láyùn mìíràn àti ògbà lónìí òní gbà lọ́la. làbẹ́bí núhù náà padà kọ̀nfàmù ẹ̀ ṣúwàtù núhù ó ní yárọ́bì ní dàótù kọ́ omi ń. lẹ́yìn náà òun wà ní àárọ̀. sọ̀rọ̀ ọlọ́run wà ní sẹ́ni kẹ́ bá wa ṣe máa ń rò sọ̀rọ̀ ọlọ́run ní sẹ́ tó bá ti sọ̀rọ̀ kan fún wa àbẹ̀ máa rò pé ẹ bóyá àbí bóyá àbí ànábì sọ pé tí ó ṣẹlẹ̀ ni àbí máa rò pé bóyá àbí bóyá àbí. ẹ jẹ́ fún alápèjúwe kan táwọn obìnrin yìí fẹ́ gbà <laughs> ó ní wípé káyé ó tó parẹ́ obìnrin ó ọkùnrin ní kíni o 50 so àwọn yóò rò pé bóyá àbí bóyá àbí ọ̀rọ̀ bóyá àbí ò sí mẹ́ wàhálà ó wàhálà tí ó dè nù kí ló ṣẹlẹ̀ ní Moses kí ló ní Moses sẹ́wọ̀n kí tí ìkú dídí Nigeria ni now ní Imo state minister for eh, decoration àbí orí àwọn èèyàn ò tí ì pé àtúrínú obìnrin mùmí ní òdodo tó rírẹ ò tí ì pé nìsín sórí ọ̀rọ̀ ọ̀pẹ ọ̀bọ̀ ó ń bọ̀ ń bọ̀ kí lẹ́wí o àwọn kọ́hún gbogbo ara lè yóò dẹ̀dẹ̀ ẹni tó yẹ kó sì tètè dá gbogbo ara dé onídàáni ó làwọn mùmí ní ká máa sọ fún àwọn ọmọ wa obìnrin àwọn ìyàwó wa pé n tó dé yìí àwa lànàbì wa ti sọ fún wa pé n tí ó ṣẹlẹ̀ nu àwọn ànábì ọlọ́mọ ń banújẹ́ torí táwọn Yorùbá fẹ́ gbà ń gbọ́ tọ́lọ́wọ́ sì ṣe yóò sì ṣe òun fọlá tẹ̀tẹ̀ má banújẹ́ o. pẹ̀lú gbogbo káwọn ò lè ṣe má ṣe kí ni o má banújẹ́. ọ̀nà ìfúnni kan ní àṣùgbọ́n iná wa wá iná wa là tó mọ́ ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون واصنع الفلك wáwá lọ máa kan ọkọ̀ omi kí ni ó fílù láàmù fílù kí ni fílù command statement wàá lọ sí ọkọ̀ báyìí ẹ bí mi pé sáà nù ú àwọn yóò ní awọ́lù nàìjíríà àkọ́kọ́ kápẹ́ntà lórí ilẹ̀ tani o ànábì nù. ìyẹn ti wọ́n sin àlùfólìkà bí àyìnbá máa kàn lójú wa ẹ má chẹ́ǹjì rẹ̀. àwọn sálàfù wọn fẹ́ ká ṣe tàwíìl alànàṣọ sọ̀rí tó bá ti ní bí àyìnbá lójú wa báyìí máa kàn lójú wa. wà kí ni o. tọ́ọ̀ bá wàá mọ̀ nǹkan tẹ́lẹ̀ wà wàhíìnà bìtàlínìnà ìyáàkì pẹ̀lú páàsì kìíní àkọ́ ẹ̀. tọ́ọ̀ bá ti wá kàtá látùkọ̀ níbi ni má bá mi sọ̀rọ̀. àwọn tí wọ́n sábò sí un tí wọ́n gbà wọn má sọ̀rọ̀ ọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ wọn rúfin àtìlá àkìlá wájà pàṣẹ sọ̀rọ̀. ìyẹn ni pé ọlọ́run ti gbé gègé sókè tó ti kọ́ wàjá àwọn láti tí ó gbà tí ó gbà tí ó gbà sí kí ni ó ti àwọn tí wọ́n gbọ́kọ̀ ẹ̀dá yára àẹ́tì ni wọ́n <laughs> Ibn Abbas ló sọ éètì ọkọ̀ ojú omi yẹn ó dẹ́kan ní eh, eighty feet by fifty lókàn ó dẹ́kan ní salasa ó kàn ní ìpele mélòó ìpele mẹ́ta aṣọ bó ti kàn fún wa. ìnáhùn mọ̀wòrán. ìnáhùn sẹ́wọ̀n wípé ìnáhùn àwọn tí mo ń sọ̀rọ̀ rẹ̀ fún ọ tí mo fi ní ọmọ sọ̀rọ̀ wọn fún ọ ni pé jàwáàbù rẹ̀ ni ẹ o ìnáhùn wọ́n ti tẹ̀lé kì í ṣe pé ìnáhùn ṣàyògòròkùn tó bá ní ìnáhùn kẹ́lẹ́ ṣàyògòròkùn wọ́n padà tẹ̀lé. ẹ̀náhùn bùkàrà wọ́n ti tẹ àwọn eléyìí confam so kaka na retí ìjọ tí wọ́n ẹ̀ ti kí ti wọn ni kò sí kàtà retí. wàyà náà ń fi kàwá kúnlá rọ àlẹ́yìn máa ń omi ẹni tọ́lọ̀ bá ti kádàrá yà fún bí màlẹ́kà bá bọ́ lẹ́kùn àwọn èèyàn ma sọ pé ah àmà bí àwọn náà lójú àwọn sàbí tàbí tá a ráàlú nàbí ọlọ́run ah àmọ́ àwàgó bá wà náà sàtà ló sọ fún ọ. àwọn èèyàn ráwà nàbí ọlọrun wọn rí gbogbo ẹwọn ògbà pẹ̀lú àìgbà wọn sọ yẹ kí tún máa ṣe báwọn àwọn ma fà ẹni fi ṣe ìwà wọ sọ gẹ̀rẹ́gẹ̀ bíi eégún ẹlẹ́yà ni wọ́n bá sọ̀rọ̀ kò wá rẹ́ lómi tí ó ṣe kíni o tí ó fi ṣe yẹ̀yẹ́ kò rí kí ló dé kí mọ́rọ̀ yìí wá ni pé wàyà sinà àlùfóònù kàfíìlì mọ̀lọ́rí ànábì wa Nuhu alayhi salam ó wá ń ka ọkọ̀ ojú omi yẹn lọ. wà á kó sílá mi. gbogbo ìgbà tí àwọn olówó yẹn àwọn ọlọ́rọ̀ yẹn bá ti wá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kílẹ̀ náà tí wọ́n sọ ẹ ẹ

so all around vanna ati ti wọ okun wa bi ni abusa so tiye wọn ni <laughs> ọjọgbọn a si ere se kini ojo rọ a si ere se kini nla kọta ilé njó jàdáko a si ere nla kọta bẹẹ lọrọ ọyọmọ ṣe ń rí tamari òdodo ọrọ àwọn afọ àfẹsẹ ọmọ sàlàyé gbọdọ ọlọrun ṣe rí ni o. àwọn yóò sì mọ̀ lọ báyìí wọn ò ní bàbá ń padà bọ̀ ń bẹ̀ à ń padà bọ̀ ń fa Nuhu alayhi salam mi lù fi ń ṣe yẹ̀yẹ́ eléyìí tó wá burú jù nù sẹ́bà pé ó Nuhu náà fún ọ lọ́ba ayàtọ̀ kàlọ́ lẹ́ẹ̀kan kàlọ́ lẹ́ẹ̀kan ó ń ṣe ọlọ́run ọlọ́run bá dára mo ti pè wọ́n lọ́sàn-án mo pè wọ́n lálẹ́ kò sí tí wọ́n ṣe kọjá pé wọ́n ṣe kí ni wọ́n ń sá o wàá ní kú lámà. ó lágbà mí ti bá pè wọ́n pé kí n tiẹ̀ wá foríjì ọlọ́run ọ̀tẹ́ tuntun yẹ̀ wo bóyá wọn á jẹ́ tọrọ àforíjì sẹ́sẹ́ jáàlú àsọ̀bí àwọn wọn ò fọwọ́ kan kò sọ pé wọ́n fọwọ́ kan ó wá ní kí ni àsọ̀bí gbogbo ọwọ́ wọn ni wọ́n ti kí ni wọ́n dàbò. wọ́n tàjì ṣáwó sì yá bá wọ́n tún da sọ́ọ̀bù orí pé mẹ́jọ gbọ́. wà á sọ̀rù wà á sọ̀rù ìyẹn ni pé sàmárù àlà kúfùrì wọ́n wá tún lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀rẹ́ náà ni wọ́n wà. Báwo ṣe gbà Kò sí mọ́tòmọ́tò tí wọ́n máa ṣe. Inú mọ́tòmọ́tò wọn ni kí wọ́n fi ṣe ẹ̀. Fún mi ní ọ̀rùn mo tún wá rò pé ó lọ bá wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó tún wá pè wọ́n lápapọ̀ gbangba. ثم إني أعلمت لهم وأسررت mo pè wọ́n gbangba mo pè wọ́n kọ̀kọ̀. فقلت استغفروا ربكم. lọ sọ́sálẹ̀ rọ́bì ìsàlárihùn. وقال نوح رب لا على الأرض من الكافرين ديارا ẹni tí ò bá lè jàmá àyàtún mutafarriqa lè tó sì ní àyàtọ̀ wáhìdá láyà kú na mufassira lè Qur'an al-Karim ẹni tí ò bá lè kọ̀mpáìlì àwọn àyà àpapọ̀ báyìí máa lọ Qur'an kò ní rọrùn fún láti lè tú àlọ́ Qur'an tọ́rọ máa ìyẹn ni pé ń ni pé kó làmá máa rọ àlẹ́ ìmọ̀lá sáàkì rúmi ni wọ́n ti fi ṣe yẹ̀yẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ti sọ fáwọn ògbà wọ́n sì fi ṣe yẹ̀yẹ́ wọ́n lè lókúta ìtàn kan máa sọ pé wọ́n yàgbẹ́ nu ọkọ̀ ojú omi gángan ń bò kàtá lójó sọ wípé rọ́bì kọ́lá nù rọ́bì. kọ́lá nù rọ́bì náà tọ́lọ́run alẹ́ àwùjọ ìlànà káàkiri ìlànà ìyá wọn. ó wá rí pé rọ́bì ọlọ́run látàdár alàlà àrùndì mí má ṣe kí ọlọ́ọ̀bá dàda fi ilẹ̀ àwọn ẹlẹ́mi ti gbà mo ti mò ń sànù wọn tẹ́lẹ̀ ni o má èmi ti rí wọn ní gbà dàyíyá ọ̀rọ̀ má fi ilé kan lẹ̀ ìdílé kan nínú ìdílé wọn má jò sẹ́kù torí pé. ń sábà ẹ̀rí ó padà orí ọlọ́run ó wá ń fún ọlọ́run láwùjọ dáadáa mọ̀ ṣáájú rẹ̀ wá ní ìtàzárí torí tó bá fi wọ́n lẹ̀ẹ́lẹ̀ yóò ti wọ́n àwọn ẹrú rẹ̀ lọ́nà bá wọn ṣe ṣìnà wà láàyè lè ju ẹ yóò fi ṣe kí ni sẹ̀sìn ẹ̀sìn ti yóò ń gan fún rẹ̀ tẹ́lẹ̀ yóò fi ọ̀sẹ̀ sí ni tó bá ìfẹ́ kò sí má sùtà lè fà wà láyé rèlú ìlà òkì ni ó bì yóò tún wá jẹ́ kébè. قال إن تسخروا قال إن تسخروا منا فإنا نسخر منكم ó dá ànábì ọlọ́run lójú wípé fàínà ìdásà wúmi nà tẹ́ fi wá sí yẹ̀yẹ́ lónìí. àwa náà ó padà fi í ṣe yẹ̀yẹ́ tí ò ní pẹ́. sọ́tí ẹ́ àyà kan wà tó máa ń parí mi ìyẹn ni wípé wàkọ́lá àṣàhábù náà rí lá àṣàhábù jannà. wàkọ́lá wàkọ́lá wàkọ́lá kọ́lá àṣàhábù náà rí lá àṣàhábù ní àṣàhábù jannà. ní ìlú wa lọ́nà ìjàdálà lọ́wọ́. ẹ ti torí àsìkò ọmọ náà mọ̀ sọ fọ́mọ àlìjánà wípé ètìmísì àlẹ́ ìnà mi nù ẹ fún wa nínú ìmọ́lẹ̀ yìí kí ìlàrújú wọ̀rọ̀ àkùnfọ̀lítẹ́rìsù nùra ọmọ àlùfáà wà lọ sí àá láyé tápẹ̀ ìsinú mọ́lẹ̀ tẹ́ ní rárá ẹwẹ́ ní yíká mú mọ́lẹ̀ fàdúrì bàbá iná bí súrè bá ẹ sọ irú báàbù zọ irú bá sínú zọ báàbù. sọ́yìnbó rahmatun wàmí bá ti nìyí nìkan aláwọ̀ ní kí bá lè rà bàbá. ìyẹn ni pé tọ́ba ti wẹ̀yìn báyìí. wọ́n na ẹwẹ̀ yìí ẹtikẹ́tẹ̀ wọ́n ní kíni yìí ti yìí náà tó bá yìí báyìí wọ́n kàn rí pé ṣe glass kan wọn ni níwájú fẹ́ǹsì yẹn wọ́n máa wò mọ́lẹ̀ báyìí nínú rẹ̀ gángan ìyá ni. mi kí bá wá ni láyé mi wọ́n máa sọ fọ́lọ́run pé ẹ̀yin ẹ fún wa díẹ̀ nu tọ́lọ́run fún yìí àwa náà bàbá wí wo àwọn àmọ́ sọ nígbà tá ń gbà rẹ̀ láyé ṣèbó sọ fún wa wa lómi wa lómi múnú tí àwọn mi wọ́n fi ànábì ọlọ́run wọ́n fi ṣe kí ni o wọ́n fi ṣe yẹ̀yẹ́. ọ̀nà ìfúnṣẹ́ sọ̀rọ̀ mi nà bàyí nà sọ̀rọ̀ mi kún ká máa fẹ́ sọ̀rọ̀. ẹ ń tẹ́ sọ̀rọ̀ mi máa tẹ́ bá ń fi wá ṣe yẹ̀yẹ́ lónìí tẹ́ ẹ̀rù kọjá jẹ wá lónìí bá a ní kàkà lórí yín fa inna naskharu minkum àwa náà ó fi ṣe yẹ̀yẹ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe kí ni aljaza'u min jinsil amal sotie níjọ́ tí ọmọ mùmẹ́ni alal araiki yẹmúrú níjọ́ táwa náà ń jòkó lórí bẹ́ẹ̀dì báyìí tó ti láti kí ni táàjò sọ́tùmùtọ̀ fífún táàjò kó lórí bó lórí bẹ́ẹ̀dì àwọn àmọ́ wò wọn. Tàbílú bí ìwúlú ìlà rọ́bà yàrí, Yusrọ́ọ̀lá ní rọ̀ yìí ní Màkùn, àìbá òkú mi sí. وفي ذلك فليتنافس فليتنافس المتنافسون ومزاجوه من تسليم عينا يشرب بها المقربون عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون lágbájá àwọn ẹlẹ́sẹ̀ ti jẹ́ni tí máa fa àwọn olùgbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ tẹ́lẹ̀ wọ́n máa fi wọ́n rẹ́rìn. torí pé tó bá ti ń kọjá lára wọn báyìí yàtà gáàmù zùn algámùzù ẹnu eh, ẹnu. Tábà wá ń lọ́dọ̀ àwọn aráalé wọn, àwọn kèfèrí ní ẹlẹ́sẹ̀, wọ́n tún wá máa fọ̀rọ̀ àmùmí nípanu. Nọ́mà tó wá rí wọn tí wọ́n sọ ni pé iná àwòrán. Wọ́n lẹ̀ ẹ̀ láwọn eléyìí náà táwọn ti sìn náà, àwọn ti sìn náà. Olùsìlú àlejò. Àlùkùránì ni a sì rán wọn lẹ́ni tí ó máa sọ àwọn olùgbàgbọ́ òdodo. فاليوم الذين آمنوا من الكفار يجحدون هذا ما يسمى àlìjẹ̀záwù min jinsil amẹ́lì ń tẹ̀yàn bá ṣe lẹ́sẹ̀ láyé láfi sán lẹ́sàn tẹ̀ bá rẹ̀yàn tó fẹ́ràn kó máa fara ní olùgbàgbọ́ òdodo di sẹ́ńtì náà wọ́n sì mú jọ́lọ̀ kìyàmà tẹ̀yàn bá fẹ́ràn kó máa fi àmì ẹ̀sìn sí yẹ̀yẹ́ wọ́n yẹ̀yẹ́ rẹ̀ wájú gbogbo ayé jọ́lọ̀ kìyàmà lóbìnrin faliyọ́hùn yọ́mù yẹn àlìyọ́hùn alifalamu eh, yẹn lil ahad ìjọ òní lónìí alìkìyàmà yìí wọ́n máa sọ fáwọn olùgbàgbọ́ òdodo pé ẹ̀yin náà máa fi wọ́n ṣe ẹ̀yẹ ẹ máa fi wọ́n láyìn báyìí. àwọn rìn lánàá ni ẹ̀yẹ máa rìn ẹ̀yẹ máa bẹ lórí bẹ́ẹ̀dì ẹ káwọ́ ẹ rọ̀gbọ̀ kú. ọlọ́run bá dàda wá fẹ́ pàrọ̀ ara rẹ̀ mí náà gbólù bóun ṣàlábòsí ó wá ń bi wá pé alison wíbal kò fà á ẹ dákun mo san kẹfìrí lẹ́sàn bí ìsan san ṣé mo ṣàbòsí fún wa àwa làwọn adára ń wọn àsan wọn lẹ́sàn ajẹ́pẹ́ nígbà àjọ ànábì ní òun ṣe wọ́n sì kọ́ ọ̀ṣàbòsí wọn òun ṣàbòsí wọn nǹkan ṣe mẹ́gbà wọ́n fi ṣe ẹ̀yẹ́jọ́ tí ti kọ́kọ́ ẹ̀yin náà ṣe kí ni o ẹ padà fi ẹsẹ̀ ẹ̀yẹ kò lé. bàbá ó bàtà àmúna ìyá tí àdáhùn yóò rí ìwà. pàṣẹ òfà yóò padà wá ó lè pẹ́ lójú yín o láìpẹ́ yóò padà wá sí kí ni ìjà. talẹ́ni tí yà yẹpẹrẹ ò tọ́ sí ẹ padà mọ́. wàyà ìlú àlẹ́ àdáàbò mọ́bí. wàyà ìlú àlẹ́ àdáàbò ìyà tí tí ì fìyàn lẹ̀. dábàá ní mokim ẹni tí ń gbére náà máa ń pè báwọn àtàwọn mùkìm tàbátàbátà nù mùkìm ẹni tí ò travel ìyá tí ì travel lára èèyàn yóò máa bá gbé gbogbo ìgbà ní àtàwọn mùkìm kì í owó ì travel tiẹ̀ fúta fúta nù ni. náà. àgbà ìyàrá àwùjọ wà ọ̀kan. tó yàtọ̀ wàkọ̀dì suratul qamar wàkàdàbàtì. قوم نوح قامت قوم نوح كذبت قولهم قوم نوح فكذبوا عبدنا وقالوا فقال مجنون وسجن تقع كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا فكذبوا عبدنا وقالوا مجنون وسجن kazaba ti kọbilam eré oṣù ọlọ́run àwọn àkàtì pè wọn tanírọwọ àwọn ni kazaba ti kọbilam ọmọnù hìn àwọn àjọ ànábì nuhu náà ti pè ànábì ọlọ́run nuhu abudana ẹrù wa kí ni ẹrù wa ni wọ́n ti kí ni wọ́n pè ní rọ kọ́nà irọ́ nìkan kí ni wọ́n pè tí wọ́n pè kí ni wàkọ́ọ̀lù wàkọ́ọ̀lù mẹ̀jùnúnù wàzújìr ìyẹn ni pé wèrè ni o wàzújìr ẹ sì sá fún. mo kọ́ máa padà sínú sọ́ọ́tù kọ́mọ̀rù yẹn torí àwọn àkíyèsí kan ìyẹn ni pé nígbà tí wọ́n fi ṣe aláyẹyẹ ni pé kí ni o wàkọ́ọ̀lù mẹ̀jùnúnù wàzújìr wèrè ni kò mẹ́tí ń ṣe ọkọ̀ ní tó ń kàn sí i nígbà tí wọ́n wá tádàbí ní òwúrí pé á ah, ìyẹ́pẹ̀rẹ̀ yìí ti pọ̀ jù kò sí tí wọ́n máa ṣe fàdá àrọ̀ bẹ̀rù ó wá bẹ ọlọ́run ọba rẹ̀ kí ló wí fàdá àrọ̀ bẹ̀rù ó bẹ ọlọ́run ọba rẹ̀ á ní dádájú èmi màgòlúùgùn á ah, ó dàbí wípé wọ́n ti fẹ́ borí mi o fantastic rẹ̀ mi ṣe. fàtàkùnà àbúrò àbẹ̀sẹ̀ náà. àwa dùn mẹ́rin fàfàtà náà nígbà tó kọ ọkọ̀ tán nígbà tó anábì Nuhu ṣe kí ni tó kan ọkọ̀ tán tí anábì Nuhu. Àrùn mẹ́jọ la wọn fàfàtà náà àbúrò àbàṣà náà mo fẹ́ ká kàn bá ẹ̀ kọ́kọ́ bí i àyà méjèèjì ẹ̀ papọ̀ suratul qamar suratul hud suratul qamar ní fàfàtà náà àbúrò àbàṣà náà bìmáì mùnàmì àwa ní. àbúwá bàṣánà asílẹ̀kùn sánà bìmáyìn pẹ̀lú kí ni omi monahamir tí ò ní dúó ń dà kò ní dúó. Àwọn àfimọ́ lórí ti sánmà ẹ̀ nìkan, Wúdù wá sọ wípé àfimọ́ ti sánmà nìkan. Àwa ni àtà ìdájá àmúnà a àwọ̀ wàbára tànáwò àtànáwò òun ni ibi tí wọ́n máa ti dáná ohun búrẹ́dì ilé búrẹ́dì tó ti ń dá iná tó jẹ́ pé lẹ́yìn sàmì ń tọ̀bì àti àá ẹ àlèéfìjárò lòyún kò sínú àdámọ̀ abẹ̀ kó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ wo máa ṣẹlẹ̀ tó ti yé. kò náà kò nígbà ìyẹn ní tẹ́jà kìsàmà ṣe kí ni wọ́n ti ń dání ilẹ̀ náà wá ń di ìṣẹ̀lẹ̀ tó ní wá ń ṣe omi lóko rẹ̀ sí. ففجرنا الأرض عيونا أفجرنا الأرض عيونا ففجرنا على أمر قد قدر ọbẹ̀ jẹ́ńtẹ́lá àbọ̀ yúnà á rí pé ọ̀fọ̀rọ̀ tẹ̀lé òun ló wí bẹ́ẹ̀ àmọ́ sọ́ọ̀tù kọ́mà òní kọ́mà jẹ́ńtẹ́lá àbọ̀ yúnà má jẹ́rìnà àwàlá ní kílẹ̀ òun máa dì sẹ́lẹ̀ mu wàlítàkọ̀lì náà kó máa sẹ́ omi jáde omi mélòó wá pàdé omi méjì àlá amúrin lórí àṣẹ wa kọ́dìkù ní bá àti sòdiwọ̀n rẹ̀ pé yóò sì rí mi sínú. wàhámẹ́nà wàhámẹ́nà àlùwádìí wà kúso. wọ́n hàmẹ́lẹ́wò ànábì inú wà táwọn tó gbà fún nínú àwọn aráàlú rẹ̀ àtàwọn ọjọ́ rẹ̀ hàmẹ́lẹ́wò àwọn akó wọn sínú ọkọ̀ alágbàtà àlùwáhìn ibẹ̀ láti mọ̀ wípé ọpọ́n tó kàn ọpọ́n yẹn ó nígi tó pọ̀ bí wàhálà ìyẹn pé sheet of plank ló lò kódà kò lóun nìkan wà dùsùn ó tún lo èso mọ́ èso ló ti kí ni èso wà nù tóbi kàn لا نجزي بأعيننا جزاء لمن كان كفر àríkè wàsímà àlùfólìkà bí ààyè nìyà tẹ́lì rí bí ààyè nìyà a ní kó sí ọkọ̀ fáwọn òwò àgbójú wa kúrò lára ọlọ́run fojú róye kí ni ara ẹ̀ ó bó lójú yẹn ṣe rí wasana alifulka bi ayunina na se kama wọ báyìí níbi alikini o tajiri bi ayunina ka ọkọ̀ pẹ̀lú pe lójú wa ni ọkọ̀ yẹn o lójú wa. Hàtà ìdájá àkúnyà ọ̀rá ọ̀fẹ́ nùrù nàìjíríà. Nígbà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ìyẹn ni pé káàdùn mi waqtu amrullah. nínú àwọn àpẹẹrẹ tánàbí ní wọn lọ pásìkò ti tó ó aláyhi sàlám kì í ṣe pójò nìkan ni ó máa rọ o torójò máa ń rọ tẹ́lẹ̀ tọ́ba bí wàá rò yìí pé òjò tí máa ń rọ ní rọ njọ́ tó bá ti lè sọ fún ọ pé omi sẹ́yọ nílé búrẹ́dì màpásìkò nínú àsìkò tó kò òótọ́ wà á tètè ṣe gbà yẹn ni pé àwọn nǹkan tá a fẹ́ mú sínú ọkọ̀ ọ tètè lọ́ máa kó wọn. ó ná bẹ́ẹ̀ bí i àmì kúlẹ̀ torí pé tọ́lọ̀ ń fẹ́ ṣe níjọ́ ẹni pé ó fẹ́ palẹ̀ rẹ̀ àmọ́ torí àdéhùn rẹ̀ fún wa fáànẹ́bí wa Adam alayhi salam ìyẹn ni pé ìníjà ìlú fìlà ardi khalifa mo fẹ́ fàró lélẹ̀ lórí ilẹ̀ ń sọ pé tì pàǹsì so káàró lẹ́yìn òfin wa lè kú o àwa ni ẹ̀ mẹ́lẹ̀mí kúlì zàwùjẹ́ ìmìsìnẹ́yìn anima múnú akọ àtàbò nínú gbogbo tí mo dá ìyẹn ló bí tọ́ba kọ àwọn tọ́ba kọ tó kọ́kọ́ wọlé àwọn dábà ẹranko ló kọ́kọ́ wọlé àwọn wọ̀sálẹ̀ tó ti ibẹ̀ la kọ́ àwọn sí ẹ̀sìn igbá àwo ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí náà bá sì sọ wípé ṣètọ́nù tẹ̀lé wọn wọkọ̀ ojú omi wọ́n ní kẹ́tẹ́kẹ́tẹ́ ló bá wọlé bẹ́ẹ̀ adébínú padà mọ̀ pé yóò bá wọlé kò ní ìdì nígbà kẹ́tẹ́kẹ́tẹ́ yóò fẹ́ wọlé pé àmọ́ tẹ̀lé awọ bí mọ́tẹ́kì ni mọ́tẹ́lẹ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ bá dún o ọlọ́run kẹ́tẹ́kẹ́tẹ́ bá tí máa ń ti bẹ́ẹ̀ fún wa ó ń tó rí tí han tí ò fẹ́ wọlé padà pa á láṣẹ pé kò ní ìdì wọ wọlé irú rẹ̀ tó tiẹ̀ àmọ́ e, tó kàn wá ni pé àwọn dábàá wọ sàlẹ̀ àwọn èèyàn wọ kí ni o tó bá kọ àárín àwọn dàwa àwọn ẹyẹ tí ń fò àwọn tó kí ni o wọ́n wà lókè bí wọ́n ṣe tó tọ́ bá fún ẹni èèyàn etí àtobìnrin àtọkùnrin wọ́n dìjọ wọlé. wà á dáká nínú òǹkàbáwọ̀ àríyí ìrọ̀rùn wàmẹ́n àmẹ́n. wà á lẹ̀kà wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n parun <laughs> ńlá máa sàbákọ̀ alẹ́ ìlẹ̀kọ́ o àwọn tí ò ní parun làwọn tí ọ̀rọ̀ ìbá ṣáájú wọn. àtàwọn wo ni o ìyẹn ni pé àwọn tí wọ́n ti dé àtàwọn tí wọ́n ń bẹ presently tí wọ́n ń gbà fún ẹ. wọ́n àwọn aráàlú ìlà ọ̀nì. sẹ́tìrì àwọn tó sì gbàǹjọ yẹn wọ́n ṣe kí ni o wọ́n kéré ìlà ọ̀nì díẹ̀ díẹ̀ ni wọ́n gbà nú àwọn olùgbàgbọ́ so láti ló ń kà wọ́n kéré jọjọ́jọ́ yẹn àwa náà ń bẹnu wọn jọ ẹni bò láti ń bẹnu wọn àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ ń jọ yẹn à ń bẹ níbàrá àti wọn tán kó wa wọkọ̀ torí pé àwọn éèjì yẹn àwọn ni wọ́n bí gbogbo wa àwọn éèjì yẹn ni wọ́n bí gbogbo ayé àwọn dábà tí wọ́n wọ kọ̀ ń jọ yẹn ni wọ́n bí gbogbo dábà tó kù kò sí tó sẹ́kù lórí ilẹ̀ jọ yẹn dáadáa. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي وقال اركبوا فيها anabi nuhu alayhi salam ó wá ń sọ fún wa ẹbí kò nídìí wàhálà tá ń pè wọn sábà sọ máa fẹ́ ẹ máa bọ̀ wá kírun sábà sọ fún wa sọ ìyẹn ni pé tí sọ fún wa ni pé Allahu akbar Allahu akbar. ọlọ́run tóbi jùlọ Allah ló tóbi jùlọ ashhadu an la ilaha illallah mo ń jẹ́rìí pé kò sẹ́ni tíjọ́sìn tọ́ sí lòdòdó àyàfi Allah nìkan ìtumọ̀ ẹni pé gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run bá tóbi jùlọ lórí ẹ̀mí rẹ̀ máa ṣe kí ni máa bọ̀ ìtumọ̀ ẹni ẹ gbogbo rẹ̀ tọ́lọ́run bá ṣe kí ni tó bá tóbi jùlọ lórí ẹ̀mí rẹ̀ máa ṣe kí ni máa bọ̀ tó bá ní ashhadu anna Muhammad ìwọ́n tó jẹ́rìí pé hayya ala salah o ti yá sìn wá sí kíni o àsìkò hayya ala falah ó ti yá láti wá jèrè ṣé gbogbo èèyàn ní máa dáhùn lójú sọ pé wà qala irkabu ẹ wọlé o ẹ gbókọ̀ irkab fiha ẹ gbókọ̀ kẹ́ wọnú yìí. pẹ̀lú kí ni o pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run àti báríkà ọlọ́run ibẹ̀ láti dé àṣẹ àpọ̀lọpọ̀ mẹ́nu àwọn gbólóhùn tán fáwọn ànábì tó ṣáájú tán fáwọn ànábì wa Muhammad bisimilahi lẹ́ni láyọ̀ lóru máa sì ṣe ìwọ̀nfìlà àrùn wa láti sàmà wà ó wà sẹ́ni ìlànà. ibẹ̀ láti rí pé gbogbo ìgbà kí ìgbà tábà ṣe nǹkan kan ó ta kéèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba dẹ́rà ẹ̀sọ́dálì yóò jẹun yóò mú mi yóò gbọ́kọ̀ mùsùlùmí ìsẹni tó bá wọkọ̀ tán tí wọ́n lọ pé ẹ̀yà ẹja bẹ̀lọ̀ ń báyìí ní ìsìn ẹja gbàdúrà <laughs> ẹ̀ta ni ó kó wa lọ́dọ̀ ọlọ́run ọdọ́ taláwà tẹ́lẹ̀ ọwọ́ taláwà tẹ́lẹ̀ ní àdúgbò bá ṣe ṣe o bá ṣe tí mo sọ fún yín yẹn ìyá <laughs> ló bá sílẹ̀kọ̀ ọkọ̀ ló bá ní kíní kojú bá nà lọ nfẹ́ mi àti ẹ tá ìfojú sí mu ó máa ń léṣe ìtọ́nà jí bẹ́ẹ̀ yóò tẹ̀ jẹ́wọ́ bí yóò tẹ̀ kíní bí yóò tẹ̀ jẹ́wọ́ tó bá ní kíní bisimilá ẹ mọ̀ kẹ́ bisimilá yẹn kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ láàyè dúró máa sìn èyí ṣẹ́yìn òfìlà àbúwọ̀lá sànà àwọn gbọ́dọ̀ tí ò gbọ́dọ̀ já wa ni ìṣùn àṣì ìsọ ọba adẹ́dà tó ju gbogbo nǹkan lọ oníkẹ́yìn pẹ̀lú orúkọ Allah ìyẹn ni pé ọkọ̀ yìí ẹni tí ó gùn ó gbọ́dọ̀ jẹ́ òdodo ẹ máa gùn pẹ̀lú kíni orúkọ Allah bísmìlá. torí pé bísmìlá ìmàjẹ̀rọ̀ ha ọkọ̀ yìí ò lè ṣàdédé rìn ọkọ rẹ̀ wọ́n mọ̀ yóò bá dúró etí kún kọ́ ló wà o kò lẹ́ńjìnì tí ó dé tí ó ibi tí ó Inna A mọ̀ wípé Ọlọ́run bá ti forí jì wá. Inna rabbi dájọ́jú Ọlọ́run mi kí ló wí? Rabbi. Àwọn ànábì Ọlọ́run tọ́rọ̀ bá ti dé tó bá ti pa ká sọ, wọ́n máa ń tètè padà sọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ ara wọn torí pé ànìkan ni wọ́n dá àjùlọ lẹ́dàá. Lórí lọ́sọ̀ pé inna rabbi dájọ́jú Ọlọ́run mi lagafurur. Sẹ́kọ̀ọ́ lọ́sọ̀ pé inna rabbi gafurur ọlọ́run mi kéde aláforíjì ọ̀rẹ́ ìrìnà rọ́bí látàfúrú dájúdájú tó dá lójú ni pé aláforíjì ni mo mọ̀ pé tó bá ti foríjì wa gàfúrù tó bá fún mi ó sànù wa pẹ̀lú ọkọ̀ tá a gùn yìí ìyẹn ni wípé àwọn tí ó gbọ̀kọ̀ tí ó là àwọn tọ́lọ̀ foríjì ni rahim àwọn tọ́lọ̀ ó kẹ̀ níjọ́ àlè kíámà ni wọ́n wọkọ̀ so abùkátà ká máa ṣèrántí ọlọ́run dáadáa lórí gbogbo tá a máa ṣe kí ni tá a máa ń ṣe ọkọ̀ ànẹ́bì ni ó ṣàdédé ṣe kí ni o kò rìn o pẹ̀lú orúkọ ọlọ́run ni o bẹ́ẹ̀ bá rọmi sọ́kọ̀ tó repo sí i tó da ọ́ìlì sí i tó wo seat gbogbo ẹ̀ dé pátápátá tó ti gbogbo atẹ́gùn tó yẹ kó wà náà tó da máa dálíkà láàyè sábì ní àǹdíkìrìlá àǹtọ́làbí mọ̀ àìwá náà ti wà mílí ìsàánà mi rọ̀bì o lè rọ̀ ọlọ́rọ̀ nbí kó má wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ni Allah njẹ́ òkòkò fi bẹ̀rẹ̀ mu máa ọkọ̀ báyìí láàárọ̀ tó ẹ̀kọ́ kọ́kọ́ nínú bísímìlá. torí pé ó bẹ̀rẹ̀ rẹ̀ mo lọ́rẹ̀ wa kọ́ máa ń ṣe kọ̀ǹpútà sóti kọ̀ǹpútà ẹnjìníà ni gbogbo ìgbà tá máa ti wá dé ọ́fíìsì nígbà tí kọ̀ǹpútà ò tí ì báyìí tí ò tí di gbọ̀rọ̀ gbogbo àwọn hardware rẹ̀ tó máa kéré gbà yẹn torí software làwọn yẹn kọ́kọ́ mọ̀ so tó bá ti wá dọ́fíìsì tó bá tan system wọ́n máa ń discover pé system yìí tètè load àdúgbò tiẹ̀ má dáhùn tó bá débi kan yóò kàn stop ni ó wá dídọ́ kan ọ̀gá rẹ̀ wá ti ń ṣiṣẹ́ ó ti dọ́fíìsì ó ti ṣí system system ọ̀ dáhùn àwọn àmì ẹ̀jẹ̀ mùrùtádọ̀ òde mi rí gbàgbé kan rẹ̀ wá rẹ̀ àwọn ènìyàn mùrùtádọ̀ ẹ̀dà kúndú dáàmà bí wáyé ni yòbí ṣàgàlẹ̀ kọ̀mpútà ní màbí ṣàgàlẹ̀ ṣìlẹ̀ ẹ̀ńtà rọ́júlẹ̀ fúríkì ẹ̀ńtà fi ẹ̀ńtà kéé sẹ́yìn kédàkédà bọ́ àwọn egyptian ti wọ́n sọ ẹ̀yin ọmọ dúdú áfíríkà yìí àmọ́ ìtàn tẹ̀ máa ń lò tẹ̀ máa fi kàn tán bó wà nígbà tó bá ti dé táwa ilé tẹ́tà lù rẹ̀ báyìí sí tẹ̀wé kí ọ ní àṣírí kan ọmọ ti wò kí ni wọn làwọn tó tàdọ̀ wá wọlé ó ní wọn láì àbáṣà máa ń di sẹ́yìn wọn là hàk ẹ ìlà kúntù àṣẹ́gi làárí kọ̀ǹpútà bí ìsìnlá ọ̀ bí ìsìnlá mi ò bẹ̀rẹ̀ kí n kọ́ àti ìbá òun ní tẹ̀ lásán àti kí n dákọ̀ Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ní kí ni bismillah ó gbọ́ ni kò sí ní gbọ́ bóòlù ò sí ní gbọ́ níjọ́ tá àná ti ṣe ìjìra tó kọ́rí àtúwò Muhammad òun àtàlùbákẹ́ Siddiq tẹ́bi dé tán wá wàrà tí wọ́n fún lára ẹran tí ọ̀dá ti dá sábà pé kílà lẹ́bi dákọ̀ ọjọ́ yẹn náà bismillah tí ò sí ràmẹ́ nínú ẹ̀ àti rahim so orúkọ yẹn àgbọ̀dọ̀ fi ṣeré gbogbo nǹkan la gbọ́dọ̀ lè máa dákọ̀ rẹ̀ sí sóti tábà jẹ wàlá tákùn mímọ́ lámìkárfí asùnmùnúà ẹ gbọ́dọ̀ jẹ́ tí wọ́n máa dákọ̀ ọlọ́run sí. tẹ bá ti rán àtà ìdìjọ fẹ́ rìn tó ní ṣèrántí ọlọ́run ìwọ ṣèrántí ọlọ́run tiẹ̀ ọlọ́run fi lè là yín àwo ti adékìní tẹ wà ní àwọn máa sọ pé sàfínà tó ẹ kà ni kábà gbogbo àwọn tó gùn jọ wọn máa ń á ní àwọn àrùn gbogbo àwọn tí wọ́n láwọn ògo kọjọ́ yẹn wọ́n padà sí omi jọ yẹn suno Islam ni asúnàtú kàsẹ̀fì náà ti dùn ẹ̀fọ́ akọ̀mọ̀ lọ́wọ́ kẹ́yà wa Islam tànàbì mú wa fún wa bí sẹ̀fì náà ti lóhùn ni ó lágbára gan tó ń yóò máa rò pé rò pé a bá a rò pé àwa máa ṣe báyìí àwa máa ṣe báyìí bí ẹtíkẹ́tẹ̀ káwọn tàná náà wò pé ṣéǹsì pórí wándàm àbọ̀kọ̀jú omi lórí kíni lórí yẹpẹ tẹkasàdí ti nù àwọn tí wọ́n fìfẹ́ nu wọ́n lẹ̀ sí ń tánẹ́bí ọlọ́run pé wọ́n sí kíni là àwọn tí yiri ẹ̀wò pé ṣòkòtò yẹn ṣe wá ní máa balẹ̀ kíní kan bẹ̀jọ́ tó bá gbé tirikọ́tà dé àwọn èèyàn wọ̀ tí lọ́wọ́ àwọn èèyàn wá ṣe jeans wọ́n ti ṣe jeans kan táwọn ọ̀dọ́ ń bẹ̀tẹ̀ wá pẹ̀lú sọ̀kòtò súnà sí àwọn yóò bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni. sọ́tiẹ́ wọ́n ní sọ̀kòtò kìíní nígbà kan rí sẹ́ẹ̀mọ́ táwọn ọ̀dọ́ wọn sìn wọ́n á fún jíǹsì lẹ́nu jíǹsì tí ò fún wọn àti kí ni wọ́n á fún fúnra wọn á lọ nísàlẹ̀. <laughs> torí pé kálukú faramọ́ fẹ́ẹ́nu rẹ̀ kò fẹ́ fẹ́ẹ́nu yẹn lẹ̀ fúta ní fúta lọ́à àwọn yóò wá lọ́dún tó á جانا تونو كونينكا سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين جزاكم

àtìríyá kápùtà fẹ́lú alì nìkan ló dá àbá ìgbé ẹ̀ẹ́kùn nìkan kọ́ ló máa gbé lọ sí títí tó sèké tí wọ́n ti gbòó mọ́lẹ̀ wọ́n fún máa tí ń túmọ̀ tá a bá fi láàkẹ́ ìsà ẹkọ́lọ́jì wọn wò a ó rí i pé alì nìkan kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ gbé òun nìkan kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sí àmọ́ àníbi ní èzìbá fàwárí wáàrí ara lọ́pọ̀ abẹ́mẹ́lẹ̀ tó kò sí tó kúrú ilẹ̀ gẹ́gẹ́ bí àyè ṣe tẹ̀lé wọn láti gbò bàbá rẹ̀ mọ́lẹ̀ ó kàkọ́lọ̀ sí bàbá rẹ̀ ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀bá mọ̀ ẹ̀ ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ ọmọ sọ sí náà ẹ̀rọ bẹ́ẹ̀ ló ṣe so bí bàbá bá lẹ̀ kọ́ra gbogbo máa gbẹ́lẹ̀ lọ́sà fi ṣe kíni torí bá níbi sọ fún Ali nítorí pé ẹ̀ka àwárí àbáàkà ohun ìtàn tó dábàá bẹ́ẹ̀ gbé lọ. ọ̀gbẹ́ni ohun ìtàn tó dábàá bẹ́ẹ̀ gbé lọ lórí bí àwọn èèyàn bẹ́ẹ̀ bàtà àwọn ọ̀gbẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ṣe àdéhùn rẹ̀ wà bẹ́ẹ̀ sí kí ló ń tàbí ẹ̀ka fún káàdì ọ̀rọ̀ eléyìn mú mi ò ní jẹ́ kí n sọ wípé ẹni tí bàbá rẹ̀ jẹ́ lẹ́sìn òkè pé kó wọ́n tẹ̀lé òkú bàbá rẹ̀ lọ́rọ̀ yìí àmọ́ mọ́lọ́mọ́ wá fún láǹfààní tó yọ́ wà lọ ní ó wà nílẹ̀ ní tí ó sì tò sí rẹ̀ kí wọ́n yóò mọ́ sáré mọ́ ọ̀gbọ̀n wáyé kò ní ìfọ́sáré wáyé yóò bẹ̀rẹ̀ lọ àgbé lọ àmọ́ ọ̀yẹ̀ ló wà proyectar cada vez. susah kí ni ṣe ní nílẹ̀ Náà, ẹ̀ṣọ́, tẹ̀lé àfáàfáà àti tí wọ́n bá pa fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tó pa bọ̀ ọ̀sà tó pa bọ̀ ọ̀gbìn tó fi bọ́ odò tó fi bọ́ odò ṣàbíjì náà wọ́n mọ̀ tó kọ́ ọyọ́ bá gé a máa fọ́mọ rẹ̀ tó rọ̀ ẹni tí ìnira bá wá bá ìnira kí ni ìnira ibi torí nísìnyí lẹ́yìn àbádùn wàrà ààrẹ kìí ṣe ti ìgbẹ́rùgbẹ́rí sọ́lọ́run kìí ṣe ti ẹ̀mí ìkọjá àlà sọ́lọ́run sàdánísímá àlè irú ẹgbẹ́ ẹ̀rọ lẹ́sẹ̀ lọ ayàtàbá ní fàwà sí òun ó wá tó wá ní àdíjì kan náà wá bẹ tí máa ń ní ما لا لا يسأل عن إن الله لا يسأل شفاءكم فيما حرم عليكم ọlọ́run ní mi ò fi ìwòsàn rí sínú tọ́lọ̀ ń pè ní àwọn òfin náà alhamdulillah bẹ́ẹ̀ ní níbi orí ni wọ́n sọ̀rọ̀ ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ náà kúkú rẹ̀ ní pé èdè tó wà ẹni tí ìnira bá mú ìnira ilé wà ń bẹ̀ ìnira ìsinmi wà ń bẹ̀ láti rẹ̀ wọ́n wá ní ọlọ́run sọ ọgbọ́n aláàrẹ̀ sọ pé ọlọ́run ní ìrìn òfin nǹkan àrá fún nǹkan ìdìbò sáré sínú àrá nǹkan yìí náà kí ni abẹ́rẹ́ wò láàrin ní wípé ajá sí pé àdíṣe kọ̀ọ̀kan máa bẹ̀rẹ̀ wájú wa báyìí pẹ̀lú pẹ̀lú pẹ̀lú àìsèlé ìdínà dé ìdààmú dé ìnira dé wàhálà dé ebi dé kí àwọn wa akọmọ halal akọmọ wa halal akọmọ wa halal ọwọ́ wa dójú ẹ̀ lọ òwúrí ọ̀nà pẹ̀lú ọlọ́wọ́ ọ̀nà pẹ̀lú ọlọ́wọ́ tó ti yé sí torí wípé ètè bí tí wọ́n gbà sí bàtà rẹ̀ tó kọ́ wa kò sí kọ́ wa ètè ó wá lójú ẹ̀ lọ lójú lọ ẹnìkan ní à ẹran yìí rí o ẹran ajá ni o ẹran yìí rí ẹran ẹlẹ́dẹ̀ ni o ẹran yìí rí ọ̀gbúngbẹ tó kú fún ara rẹ̀ ni o àwọn àtàà ní tó jẹ níbẹ̀ tó lè dájú Àwọn ní ọ̀nà àlẹ́bí lóhun fi ìwòsàn wa sínú tó jẹ́ haramu wa. Haramu níbi àmúrù bẹ́ẹ̀ àti pé àwọn ọmọ tí ó wá pè ní èèyàn so ìlà ajá sí pé ẹ̀ẹ̀tàn ẹ̀ẹ̀tàn wọ́n kàn gbọ́dọ̀ pẹ́tọ̀ ogun ní ogun ni ó sì bọ́ sí pé haram ọmọ lò àtà tí ó fi máa lọ sí ojú kíni tí ma wá ń dojú kú àwọn tó sí ojú ìgbà ẹni tí sọ pé tọ́ wọ́n jẹ́ pé kúrò náà ló wà yá ní náà náà nínú ìgbàgbọ́ òtìrí sí irú wọn àmọ́ wọ́n ní kí ní lóòtọ́ haramu ni àmọ́ àmọ́ lòó tí máa jẹ́wọ́ sàn tọ́lọ̀kùn máa gbà ṣe ní tí wọ́n gbà sí ìwòsàn ó sì pọ̀ gbogbo ọ̀nà kò sí so nígbà ajá sí pé tó bá gbé dọ̀rúra lóhun débẹ̀ àtọ̀rúra tó àmọ́ gbéyìrà báyọ̀ ààrẹ tí àkọ́lọ́ mọ̀ ẹjọ́ ara lọ ọlọ́run mọ̀ ọ́ jùra lọ ọ kò wà níbi kankan wọn ẹsẹ̀ mi kàn ní láti jáde bá wọn mọ̀ ara láti lò ló bá wa wọn táwọn wa wọn ó ti ní kí o ó ti ní kọjá òun ò kan wá fẹ́ wàhálà nínú nítorí mọ̀ pé ẹni mọ̀ nílò ti bèrè sí ibi ìsàn tí ó sàdínú ní ọjọ́ àti ẹ̀sùn pé ìrọ̀lá ìlú ọ̀rọ̀ ńlá ìṣẹ̀lẹ̀ tó rárá bẹ́ẹ̀ ọ̀bí ti kọ́kọ́ fún ìlú dé ibi ká tí ò ní wà wá wà á. ọlọ́wà sọ àpá alẹ́ sí ọ̀rọ̀ kí ọlọ́wà sọ àpá alẹ́ sí ọ̀rọ̀ kí wẹ̀rẹ̀mínàtì àmà àṣọ́bà ìrújú kò sí tí ó lè ṣẹlẹ̀ sí ẹ̀rẹ̀mínàtì gbọ́lé fún ọ̀ṣẹ́ ìpamàṣì àwọn ọmọṣẹ́ ìpamàṣì àlẹ́sìn sílẹ̀ ẹ̀ka kẹrìsì ní àtẹ̀rẹ̀ta sí olùkọ́ba adéga ọ̀dẹ̀ sàn kẹta ó wá takò tánàtì ní fòfòrò sọ àtànákùn contradiction ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ pàdésì àti ìgbẹ̀rẹ̀ ṣàlẹ̀ fún wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ تؤمن أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. سوتين آية طبقة خاصة متعلق بالعقيدة. àdáyẹrí tí ń sọ kíní oúnjẹ mẹ́sàáyé èmi ń pa ẹ̀yìn ó wá ti gbọ́ gbogbo àtẹ̀pẹ́ ah, dé lọ́rí tẹ́tẹ́ bá sọ ayẹ́tẹ́ lọ́wọ́ àtàwọn àmì ọ̀nà òsì lọ́rí ìlú bá sì ti ṣe láti ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ tẹ̀ amánẹ́tì bá bó rárá wa ẹtí bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ká àkókò bẹ́ẹ̀ ló ọ̀tọ̀ ní. ẹ̀kọ́ tí ì débi pé ikú bẹ̀rẹ̀ bá dé kò sí tí ó jẹ ọdún ọ̀sà ojú ti chẹ́ǹtì gbogbo ní kọjá kọjá tí ò ní sọ wọn lè máa yá sórí nǹkan mi wọn á lè máa sọ pé ọ̀rọ̀ jẹ òṣìṣẹ́ jẹ ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ wọn wọn á lè máa sọ ló. bẹ̀tà hadith tí a bá ń sọ yẹn máa jẹ àná lọ́wọ́ ṣe báwo bá ti kí máa hàlọ́ máa lè yẹ wà á bá mo ta á lè kù náà ìyẹn ní ìṣe pẹ̀lú ogun. sòkò sí bó ṣe lè rújú tó yẹ tó ọba ìjọba ìfara ni wá níbi tí a bá rí ọkùnrin kan tó bá jẹ àrárùn so ṣe ẹnu wípé halifun aláàlẹ bò dúdú mẹrin nìyà one thousand aláàlẹ wà tó chọọchì lẹ́nu ní ibi tá a wí kìí sí ní sọ fún wa yẹn ibi tá a wí kìí sí ní bá a ah, ẹ̀dá kò sáà gbogbo ẹ̀ ọ̀dẹ́ mẹ́rin mẹ́rin ọba ṣáìsì kan ṣáìsì omi tó jẹ́ kí ni lójú torí pé àárẹ̀ kan lè mọ́ lójú ikú àárẹ̀ lè mọ́ lójú ikú bẹ́tọ́ni pé bá a ṣe ń bẹ̀rù sí ìmọ̀ ni wa ò strong jẹ́ ó yẹ káwọn tẹ́tẹ́lẹ̀ ní òrè wọn tẹ́lẹ̀ àlè fún. sòtùwá ní káwọn yóò tẹ̀sí faradà faradà tí wọ́n àkàndó bẹ́ẹ̀ ní lọ́tọ̀ kò sí ní tí ò lọ́rọ̀ ní sábà ní fún yẹn. ẹ wá ní kíní kan wò ó ọlọ́ ìbò gbogbo sí bàbá ní báyìí kẹ́ ẹ ti jẹ́ torí pé ó lé nira dé àbẹ̀mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbìyànjú àwọn sẹ̀ sábà pípẹ́ ìyàrá wa kárẹ̀ gbogbo owó èjì nígbà tó ní kọ́mítì ní ìrẹ́mà. alábẹ̀rẹ̀ yẹn gba káàkiri bí a máa ẹ̀sìn wa káàdẹ̀ máa wá bóòlù tàbí owó owó ṣe bá wa pé tó bá lọ haram ìyẹn ojú àti owó sọ̀rọ̀ èdè òkun wọ́n sọ sí ilé òkun ìyẹn lọ́nà àdójúkà rẹ̀ ìwòsàn símọ́ sábà nìyí. ìyẹn lè lo paracetamol fún fún ẹni infection àti ẹ̀ka níbi tí wọ́n dàbí onílé infection ti máa sọ̀rọ̀ lọ. bàbá ti bá wọ̀ ẹ̀ náà wọ́n máa wà á ẹ̀ lọ́kọ̀ lọ́kọ̀ ẹ̀. Thank you.

oríṣi ọ̀nà ọkùn ìdíwọ́ máyà so Always méjì ní ìfẹ̀ẹ̀lẹ̀ sí